المقامات المطالبة نعم حكى الحارث بن حمام نعم حارث وما حمام أمور واحد ولا في مقام إليك عظيم ولا في تصوفة حارث وما حمام أمور واحد كل رسم واحد wọ́n yẹ kàrà wọ́n ní sàmọ́tù ìlùkú fati mo rìn ìyẹn ni pé mo ṣàìsàn ìlùkú fa ibi tó ń pè ní kúfa nígbà wo nìgbà yẹn olówó làwọn náà yìí ó ní ní òru kan tó ṣe yí pé awọ òru ni kọ́lọ̀ méjì lónìí awọ rẹ̀ nílò iṣẹ́ yìí ó níbẹ̀ náà wà ní òṣùpá rẹ̀ kọ́dà gẹ́gẹ́ bí tàwí nílò iṣẹ́ yìí bí nǹkan kan tí wọ́n mú látara kínú omi gold omi flavour ló ṣe jọ ní. ẹ o mo rìn pẹ̀lú àwọn jàmáà kan àwọn alájọrin kan tí wọ́n ti fún wọn jẹ lè bá ní alibayan yanni wàrà àlàyé. Báyìlá Ìsìyàn, àwọn ẹni táwí wọ́n wá wọ́ lórí ẹni tó ń pè ní Sàbáàni Bùnú wá ẹ̀m irú ìgbàgbé. Mọ̀ yóò fàtọ̀ àmì wọ́n láyé tó Kò sínú wọn, àyàfẹ́ ló ṣe yí pé áhà nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́lá yóò tẹ hafadu minhu káàbí máa sọ́ra fún un. ẹni tí bá ń bá rìn yóò fi sọ́dọ̀ rẹ̀ kò ní sí kó lọ́dọ̀ rẹ̀. Hmm, ó ní fàṣàwánà àṣàmáwò ó ní awáfì tí ká máa sọ̀rọ̀ òru tó fi padà dé kó sùpà wọlé tó sì ti pé gálà fàṣàwánà àìsùn padà bò wá lójú. ìgbà tó wá di wípé ooru tó sọ̀kù gbérémù gbérémù tọ́tẹ́ òkùnkùn rẹ̀ lẹ̀ tó ṣe pé kò sí ohun tó kù ju ìmọ̀ ẹrun lọ. bá a ti gbọ́ ohun bíi kájá máa gbó nìyẹn àtàwọn yàní ó lẹ́yìn ìgbà yẹn sọ́ka kì í máa tẹ̀lé fún ẹni tó fẹ́ ká sílẹ̀kùn fún un bá tún tẹ̀lé ariwo rẹ̀. mọ́nì lè mọ̀lẹ́ mu mọ́nì mọ́nì lè mọ̀lẹ́ mu ìlà ilé alimọ̀dìláhìm. àwọn abèrè pé talẹ́ńtọ́ takú ti ní lóòrù tó ti sókun bérémù bérémù. ọba sọ pé yà á ń lára màgínà òkè tó ń ṣàrọ̀. ولا لقيتم ما بقيتم ضرا قد دفع ليل الذي فهرا إذا تراكم شعبا مغبرا أخذ الفار صلى واستضرا ختمتنا محقوسا مصفرا لولا وما ní àǹkọ́n yẹn lòun tó ń ṣe ó ní ahla zalimagina òkè tó ń ṣára ẹ̀yin ara léyìí ọlọ́run ọba ń sọ yín bí láburú ọ̀làlà kí tó má bà kí tó ń dúró ẹ̀ ní pàdé tẹ́ bá dẹ̀ ti wà láyé ẹ̀ ní pàdé ìnira ọ̀dídá fa àlà inú lẹ̀dí ti fa ara ooru tó sókun bérémù bérémù ó ti tarí sọ́dọ̀ yìí ìlàzàrà kún gbàgbàǹtà yìí ta ló tarí síbẹ̀ ṣáà ẹni tí irun rẹ̀ rí wúruwúru gbòkìtà rà sẹ́rùkù ti pọ̀ níbi ara rẹ̀ àkásì fàárì sọ́ọ̀là wà sàbárọ̀ onírìnàjò tó gùn ni wà sàbárọ̀ ìrìnàjò náà pẹ́ gan àtàǹsà náà mọ́sọ́rọ̀ tó fi padà sẹ́rí lẹ́ni tẹ́yìn rẹ̀ tẹ̀ kára rẹ̀ ti yẹ́lò bìtìláyìn ìlàlẹ́lẹ́ ọ̀fọ̀kì ìnàfitárọ̀ ọ̀dàbí òṣùpá tó lé láwòwò ìnàfitárọ̀ nígbà tó bá kọ́kọ́dé àárọ̀ fínà àkùn mọ̀ọ́tàrọ̀ ó ti gbèrò iwájú ìta yín mọ̀ọ́tàrọ̀ lẹ́ni tí ń fẹ́ ọ̀rẹ́ yín. wà á mọ̀ kó dúnálẹ̀ àná mi tó rọ ẹ̀yin lọ́gbà lérò kéésì gbogbo ayé yẹ́nyẹ́ yẹ́bùkì kìrọ́ mi ń kó wà mọ̀ sákọ́rọ́ ìkùnà àlejò yín ní fẹ́ àti bùdúó. fọ̀dúnà kò ń dọ ifá ń kọ̀dùn àkọ́rọ́ ẹgbàlejò èyí tó jẹ́ aláyọ̀ ọkàn tó sì jọmọ láàbì yẹrìndọ́ bíi máa ń láwùlá wà máa a máa rọ ìwù tó dùn yọ yọnu sí lọ́dọ̀ yìí ìwù tó korò yọ yọnu sí lọ́dọ̀ yìí ọ̀yẹ́ ń sẹ̀ ní àǹkóńgbìyànù tó ń bẹ rọ yóò kó lọ́dọ̀ yìí báyìí yóò sì máa tẹ̀ dáadáa ní ká sọ́dọ̀ gbogbo àwọn yìí. káyọ̀ sọ màmá mu sọ báyìí pé ìgbà tó wá di tó gbé làákà ìwà lọ pẹ̀lú dídún ọ̀rọ̀ rẹ̀ a sì mọ ohun tí ń bẹ lẹ́yìn ìtìmọ̀ rẹ̀ tọ́ṣẹ́. fati halifat abayára tètè lọ sílẹ̀kùn kíákíá àwa pàdé pẹ̀lú mọ́ṣábà òun náà àwa náà wá sọ fún ọmọ tó tẹ̀lé tó yá ọmọ wa pé háyà háyà ọ̀yà yára yára yára lọ́ọ́ mú nǹkan wa lọ́ọ́ sì mú nǹkan tó wà wa àlejò wa sọ báyìí pé mo fi búra ẹni tó mú mi sọ̀kalẹ̀ sí gbangba àtàyè ilé yìí. wọ́n ní sẹ́rí mi tí mo wá yìí mi ní jẹun yín o tẹ́tí mọ̀ ní ó lé tẹ̀tẹ̀kì ló ní kálá títí tẹ́ẹ̀ fi fi mí lọ́kàn balẹ̀ pé ẹ ní mú mi ní oníwàhálà pé mo wá kó dààmú báyìí. ẹ sì ní ẹ ní ìyẹn ni pé ẹ ní làbọ̀ra yín lọ́rùn oúnjẹ kan. torí mélòó mélòó ló ń jẹ tó lè kó sùtà bẹ́ẹ̀ tó jẹ tí ọ wàá kọ̀ fún kí oníjọ́ ráwọn jẹ ní ìjẹmọ́. mọ̀nsámọ̀ ẹ̀kìlẹ̀ ẹni tó fi ń burú jù náà àlejò òun tó kó wàhálà fẹ́ni tó gba àlejò. yẹn ni pé mọ̀nsámọ̀ ẹ̀kìlẹ̀ ẹni tó gbà nǹkan bọ̀ yẹn lọ́rùn tó sì kó sùn sábẹ́ni tó gba àlejò. yàtẹ́lẹ̀ kò bí la ṣe sàm ágádà sùtá tó ní ṣe pẹ̀lú ara tó sì ṣe kó lè darí yẹn lọ síbi kí àti ohun tí wọ́n ti sọ́nù òwe èyí tó ti pọ́ ti lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàwa àfihàn èyí tó fi lórí jù ní oúnjẹ alẹ́ èyí olè tó bá fúyẹ́ tààṣì àyàfi téèyàn bá tẹ́jú jẹun alẹ́ lókù téèyàn ó sì jìnà sí oúnjẹ òru èyí tó ti pọ́ lè dá àlùbọ́ lẹ̀ àlùbọ́ téèyàn ò lè rí ìnàmọ́ dáadáa ló ń pè ní àlùbọ́ sẹ́kìdà náírà òjò àyà tó bá jásí pé ní ibi ń koná mọ́ yẹn lókù ó sì fẹ́ kọjú yẹn kò fẹ́ jẹ́ yẹn oorun sùn. ọ̀rọ̀ rẹ̀ ti sọ yọ́ dàbí ẹni pé ó ti nàgà sí ròǹgbà wa ó dẹ̀ ti ju nǹkan síbi ọfà àdéhùnkàn wa. beltizami sharp ọ̀wá fẹsẹ̀ ń bẹ́ẹ̀ pẹ̀lú kó àbànẹ́jú pẹ̀lú májẹ̀mú yẹn àgbà wọlé. asaf àwa fi yìn fún ìwà rẹ̀ tó jẹ́ ìwà ìwà tọrọ yẹn. ìgbà tó wá di pọ́nmọ́ lọ gbójúẹ tó rọrùn wá ó sì sin àtùpà sí wa láàrin. mo wá wú ẹnìyẹn dáadáa bó ti dàgbó sí ètò nìyẹn mo wá sọ fáwọn ọ̀rẹ́ mi aliwari a ẹ máa kó oríire àlejò tó wọlé sí yìí bí kò ṣe pé ọ̀rọ̀ tó tutù gbáà ni afala kọmọrò ṣèrọ tọmọjá sí kó sùpà ṣèrọ ti wọ òṣùpá orí ti yọ báyìí tọmọjá sí pé òṣùpá ọjọ́ kẹrìnlá ànínàṣẹrọ yàní inú àwọn mọ̀nẹ́sílù kọmọrò lélẹ́yìn náà òṣùpá ọjọ́ kẹrìnlá òṣùpá kan tó bá ti fi kọ́ pamọ́ ọ̀pọ̀ tàbálìlájà àbádé òǹdẹ́sì òṣùpá ọjọ́ kẹrìnlá ọ̀rọ̀ fúrò ọ̀rọ̀ ẹlẹ́yọyọ ó ti ó ti rìn báyìí. fíìhì ọwọ́ ti ní ṣe yàní ìdùnnú tó lágbára wa lọ lára àwọn èèyàn. fíìhì ó ti fi òògbé padà kúrò ní ọrùn wọn torí kálukú ti ń sọrùn nù tẹ́lẹ̀ dẹwà òhà wọ́n wá pàtì ìsinmi èyí tó yẹ kó wọ́n ti gbèrò rẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá sẹ́rí lọ sí fífẹ́ ẹ̀jẹ̀ ká máa tẹ̀ ọ̀rọ̀ pápánuká bàdà mọ́ sọ̀wá òhà lẹ́yìn ìgbà tí wọ́n ti ka kò tẹ́lẹ̀ wọ́n ní àbúrò inú lè sẹ́mọ̀ fún ọdún gbọ́jẹ òun sì tójú bolẹ̀ báyìí bí ìṣiṣẹ́ ọwọ́ nìlọ aya tó fi di wípé yàní ìsẹ́ǹfà mọ́ọ́lẹ́dẹ̀ yìí ọ̀padà ni wọ́n wá gbá òkú wọn jò oúnjẹ dídì ẹ bìkẹ́rì ti fi dára ibi mo sọ fún pé fún wa àjèjì nínú àwọn àjèjì ọ̀rọ̀ òru fún wa. ẹ̀kọ́ èèmọ̀ kan nínú àwọn èèmọ̀ fún wa já gbọ́ ọ bẹ̀rẹ̀ ó ní ti kàn mí nínú àwọn mọ́ọ̀làm yàrá hu gbogbo ẹni tí ń rí nǹkan òrírí. àwọn tí máa ń gbẹ̀gbà wọn ọ̀gbà wọn ọ̀gbà wá yantuhu si kò bẹ́ẹ̀ là fún. ẹ o èyí tó wá sí ìmọ̀jùlọ tí mo gẹ́ ní lóru yìí tí mo ìgbádùn yẹn ní bí a fẹ́ adùn ohun tó rí rí kó jẹ́ àmọ́ ẹ̀mí di yàrá mọ́sálásí òun náà ní kíní ẹ̀ńtàtímẹ́ǹtì ni wọ́n ti máa ń ṣeré yẹn tó di ẹ̀ńsì mọ́sálásí tàgé ìrìn rẹ̀ tó lóun rí yẹn àfẹ́ mọ̀ lápàlọ́ sí mi ó ní bẹ́ẹ̀ ní sẹ́rí mo ti máa ń jú yẹn ti máa ń sọ̀yẹn ìdajì bó ṣe jù mí nìyẹn ó jù mí sílẹ̀ yìí mo ti jẹ́ ní pé bí ń pa tó sì ń ta. Ummi Musa àpò omi kẹdẹrẹ ó dàbí ọkàn ya Musa ni kò sí ìjẹkan bẹ ó ní mo wá dìde nígbà mo rí pélé sùn ní pẹ̀lú níbẹ̀ pẹ̀lú mi inú bànújẹ́ bóyá kí n lè fi máa wákàtí ẹni tí wọ́n gbà mí lálejò àbí kí n fi lè gẹ́ẹ̀tì búrẹ́dì okùnfà etí háàdì tó ti ń fi okùnfà àṣàgàbì èdè ni wọ́n gbé bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ń sisi mọ̀tẹ́lá nípa tó bẹ̀rẹ̀ tó kù fífi wá fà mí. ẹ o àti ìdájọ́ ọlọ́run ọba tá a máa ń pè ní bàbí ìmọ̀ níbo lọ́ fà mí lọ. ẹ tí mo ní padà tó sẹ́nu ọ̀nà ilé kan. ẹ mọ wá sọ wípé ọyẹ tètè yára o tó ti rí wọn ni èyí tó mọ ya àhàlà àzálẹ́mọ́ ń rẹ̀ فإن شئتم في خفض عيش خجل وعندكم ابن القربل ابن سراخ بيت العيل حليل ذوي الحسى على صواب مشتمل صدقكم اليوم فما مكلم وقد دعشت المنصلة بالمقبلة كما المولى ألقي عصاك وادخلي أكرم وعجل قد خيطه à ń kí yá àhàlà ha zalimanzili ẹ̀yin ará lè wàyí ṣe tó mọ́ fi káfíńtì àìṣe ń ká délé ẹ sì máa lò sẹ́mi inú sẹ́mi tó rẹlẹ̀ tó sì tutù tó rẹwà. màáyíndà tó ń lè bèrè sẹ́mi lè mọ́rẹ́mìlẹ̀ kílẹ̀ nípa ọmọ ojú ọ̀nà mọ́rẹ́mìlì tí nǹkan rẹ ti tán ṣẹ̀ṣẹ̀ pa rẹ ti tán nídìí wíńsù rọ́ tó ti gbẹ níbi ìrìn àjò tó rìn kábíyèsí láyélé aléyáyé nígbà ń kẹsẹ̀ bọ́sẹ̀ lóru tó sókun bírèmbírèm ìjàwé ilé haṣa alátọ̀wá mọ́ṣẹ́mìlì ọmọ ẹni tá ń wí ẹ̀ta èrò abo olúndà aláàmú alátọ̀wá lórí ibi tí ń pa mọ́ṣẹ́mìlì ní ohun tó kójọ bẹ́ẹ̀ alátọ̀wá lórí ibi mọ̀gá kàmúrú ní ìyá ọmọ ẹni tọ̀wá mákálí ó ní kò tiẹ̀ tọ́wò láti di jọ́ méjì sẹ́yìn oúnjẹ kankan kò rí nǹkan kan jẹ ọ̀pàrọ̀ wàlá làwọn fi àrùndè kan mímọ́ èrè òṣìṣẹ́ ni tó lè farati nílùú yìí ọkọ̀dé dàjà dundunzọ̀lá mílímùsíbílì òkun òru ló ti ló ti sókun yìí àlùmùsíbílì sásọ rẹ palẹ̀ wàhùwà mìíràn lè hayọ́rọ́ fìfì támálìmọ́lẹ̀ ó ti wà nínú ìdààmúdààmú fí ìtàmọ̀lìmọ́lẹ̀ tí ń fi sí yìí fi tọ́wọ́ fàhálì bí ha dá rọ́bọ̀ ìhàzì bọ́lmán hálì ṣìjẹ́ ń bẹ nílé yìí omi tó dùn tó lè rí mu yẹkúlù lé alùpùpù àtọ́ka wá ní kò lè yí wọ́n sọ fún mi pé ju pàpá rẹ̀ lẹ́ ọ̀yá wọlé wọ́n fi rí mi bí ṣe rí wọ́n kì ọ́ mọ́ àjálè tó ti pẹ́ ni yọ sọ fún mi pé ju pàpá rẹ̀ lẹ́ wọlé tẹ̀mọ̀ fẹ́ fẹ́ẹ́ fẹ́ sọ̀rọ̀ orí lè wọ́n sì yóò sọ pé dolo pẹ̀lú ìdùnnú àti ìkòní àlejò tá a tètè wa. ọ̀yà àlẹ́ ìṣẹ́wọ̀n gbà bọ́mọ bí ọmọ kan ti yọ sí mi nìyẹn wọ́n dàbí ọmọ màálù gbó àlẹ́ ìṣẹ́wọ̀n gbà ọwọ́ sọ̀kọ̀ lápá lọ́dí ẹ̀sìn sẹ́wọ̀n fàpẹ́rẹ́ òsì nìyẹn ọwọ́ àtọ́lá yìí pé máa ti ní وأبقى صالح محجوجة أم القرى وإنسانا لطريق إذا أرى والحديث والمنافي أنا أقول أنه هو فراء علومه وما ترى فيما ذكرتكم أي قول ضمني وحرمة الشيخ tó fi pàtàkì àgbàlagbà ni anabi ibrahim ọdún jẹbẹ mo fi búra alẹ́ bíi sànẹ́lì kíọ̀ èyí tó ṣe ń súnmọ́ bí a máa gùn ní àlejò wà á sàkàl mahjuja tó sì jẹ́ fọ́ndà fún mi tàbí máa ń lọ sí hajj sí ummil qura ní Makkah. máa ń dáná lè sáré kéèké rárá àwọn oníkẹ́kẹ́ má lè jò mo gbèrò ọ̀dọ́ wa bẹ́ẹ̀ lọ tiwálé hadithi ju ọ̀rọ̀ lọ wà lẹ́mọ̀ náà fífi zara kájà tó síwájú ta wọ́n kẹfà yẹ kiri mọ́ nẹ̀fà adéwọ́lìkára bóun ló ti fẹ́ kó ní àlejò ẹni tó ti sùn ti pẹ́ sọ́ọ́rù ti jìnnà sójú rẹ̀ kí ló sì jọ oró jìnnà sójú rẹ̀ tọ́wá rárá abúlọ̀ lámọ́mbára ébí nì nígbà tó gbé egungun rẹ̀ lámọ́mbára nígbà tí ibi yẹn yọ ọ́ ta ọmọ tààrọ fi máa zàkàrí tó máa zàrọ. níbo tó rí lára mi ilé ọ̀yẹ́ kó ti ṣàlàyé fún aṣọ ọ̀pọ̀ lápá èmi wọ́n gbé bíńkì ọ̀yà ẹ̀ máa sọ oje ó ti wàá sọ báyìí pé àfa ẹ̀mí kí ni mo fẹ́ fi ibùsọ̀ kalẹ̀ ẹ̀ pápá kí ni fi fẹ́ àti ibùsọ̀ ní kalẹ̀ sísọ jẹ́ ti hẹ́lì fi fákìrì téèyàn ọkọ̀ òsì rẹ̀ kí ni màá fi fi bọ́ọ̀sì mo mo bá bèrè pé ìwọ ọmọ kókóló yìí kí lè pọ̀ ẹ́ náà. àgbọ̀yè rẹ̀ yìí ti kó wa làbà rẹ̀ àtọ́gbọ̀n ẹni wọ́n ti fẹ́ dùn mí. àwọn ní ibi tí wọ́n ti tí wọ́n ti bí ibi fẹ́ dùn mí. àmù ànẹ́nẹ̀ mo sì dé ìlú kéréje tí mo wà yìí. ẹ nínú àwọn àbúrò ìyá mi nínú bani àmù mo wá sọ fún báyìí pé ìṣá wọnú ìṣá. e tún ṣàlàyé díẹ̀ fún mi pa ìsìn rẹ náà ó ráyé lò ó sì kú dáadáa báwọn pé náà ṣùgbọ́n wọ́n pè ní pósí lóṣù yóò sì náà ṣì òun náà ń pè ní pósí ó ráyé lò dáadáa ó mi bẹ́ẹ̀ ni ó ní ìyá mi tó ń pè ní máa fún mi nírò ọ dàbí bára mi kọ rí ẹni níbi tó ń pè ààyè kan ni wọ́n ń pè ní mawali ọ̀pẹ yẹn kan min sarati saruj nínú ẹni tá a bá dẹ̀ nínú àwọn sàrújù tẹ́rí fọ́ bẹ̀rẹ̀ tí bèrè ọ̀rọ̀ ni ọ̀yà àwọn ọ̀gá sáà tó tó wá ní ìdílé lọ́balọ́ba. ìgbà tó wá ti fura yìí pé ìyá ti fẹ́ra kù ìyá ti wúwo. ẹ ó sì ní ẹni tó jẹ́ bàbá òun yẹn bí wọ́n ti ròyìn rẹ̀ wọ́n ní máa ń jókòó kalẹ̀ ni kò ní sẹ́kẹ̀kẹ̀ lọ́wọ́ bó o ṣe sá kúrò ní kọ̀rọ̀ nìyẹn níbo nkẹlẹ ọ̀sá lọ ó ní bọ́ọ̀rù bí fẹ́ ìyá bàbá yẹn ṣe rí nìyẹn. huwa amuhudi alahada alibalifọ́à wọ́n làwọn wà á mọ̀ bóyá bàbá mi bẹ láyé o tá a máa retí fún apàdánù ìjọkẹ́ amuhudi alahada alibalifọ́à àbí wọ́n ti gbé sínú sàárè láàjì alibalifọ́à tó jẹ́ ilẹ̀ tí ó pa sófo tí ò sí dẹ̀kẹ́ mẹ́ àbúṣe dùbánì ó ní mo wá pọ̀ dáadáa pẹ̀lú lábì tán lálàáfíà pé ọmọ mi màá lọmọ tí ń sọ̀rọ̀ ni. sọ́fúnù yẹn jù ìwọ̀n tó wá sẹ́rì mi tí òjé kí n júwe pé èmi bàbá rẹ̀ jó ní yìí àìní nkankan lọ́wọ́ mi ni òjé ń sọ. ọ̀yà fọ̀fà sọ́tù àdìhù bí kábíyèsí mọ̀rìfú dọ̀tín dọ̀tín wọ̀dùnmọ́ ìmọ̀fùdó dọ̀tín ó ní mo bá kó lọ́dọ̀ ọmọ rẹ̀ pẹ̀lú ẹ̀dọ̀ èyí tó ṣe wípé mo fún gbóòótọ́ ẹ̀dọ̀ tó ṣe wípé wọ́n ti lọ ẹ̀dọ̀ yẹn àti omijé tó wípé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ ni mo fi kó lọ́dọ̀ ọmọ rẹ̀. ìyá ó lè làlùbà gbogbo ẹ̀yin tó ẹ nílà ká ìjẹ́ yìí gbọ́ rí ni àìjábá mi lè hága ẹ̀hún tó dé mọ̀ tó lọ́rọ̀ yìí fẹ́ gbọ́rọ̀ ẹ̀ wọ́n ní ti bá ti arífẹ́ ẹ̀lọ́ kọ́lẹ̀ sínú àwọn ìmọ̀ ẹ̀dúkò sí. ẹ tún ó gbére sínú inú ìwé tíra inú afẹ́wé. ní irú eléyìí nínú gbogbo àwòwá ayé yìí. wà àtàwídà abálọ̀ gbé sáadà jáde àtàwọn yìí ká máa fi kọ́ lẹ́yìn ìgbà yẹn àwa tún béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ amòrìta ò nípa làákàyè rẹ̀. bàtà òkè títa bá ti wọlé ẹ̀fẹ́ ìjọba gbé wa àtọmọ rẹ̀ ńkọ́. ó yá wọ́n bá sọ báyìí pé ó ní yí òun lè tó bá ti di sí àpò mi yìí wúwo. ẹ yóò fúyẹ́ fún mi láti lè tọ́jú ọmọ mi náà wọ́n á sọ fún pé tọ́wá ikú lè sọ ìpínlẹ̀ nínú dúkìá ẹ àfi bọ̀ rẹ nísì nísì náà láti fọ yìí. ó ní bòde òde ní mi yá yọ kẹ́kọ̀ọ́ gbà wọlé ẹkú fún yẹn wa. ọ̀sẹ́ni tó lè sọ fún òsì ohun tẹ́ fẹ́ fún mi yẹn kéré àtẹ́tó rẹ bá ti dà ó. tó ti ń sìnkú sọ́ọ̀mù tó ti ń sìnkú torí ẹ̀ ti jí ní ọ̀sán gbogbo ẹ̀ wa kéré. ẹni tó fẹ́ gbà wá sọ báyìí jẹ. kálukú bá bẹ̀rẹ̀ sí ní fún níbi kọ̀ọ̀kan nù wa. kálukú ń kọ wọ́n kọ ẹ̀bùn fún ọ̀yà. gbogbo ya àyà kẹ́kẹ́ máa sọ ọwọ́ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ àtúntòní à iṣẹ́ dáadáa táwọn sì rẹ̀. ọwọ́ atúwàsí àti níbi ẹ̀yìn tó fẹjú sí ń sọ yẹn. níbi bá àwọn òbí ọ̀rọ̀ tó ń sọ yìí ti gòjú kí la fọ́ gan náà. àwa wá fojú kéré tá a ọwọ́ abẹ́rẹ́ sí ní fọ́nká ní tẹ́lẹ̀ mi wá sí asámọ̀ jù sáyìn ọ̀rọ̀ òru yẹn. bilhibab èyí tó ti kó ti fojú rí mẹ́rẹ̀ pẹ̀lú kíndùn bilhibab ẹgbọ́n mi bilhibab èyí tó ti fojú rí mẹ́rẹ̀ pẹ̀lú hibab yàní pẹ̀lú aṣọ rẹ̀ tẹ́lẹ̀ ìlà àzọ́lá àtẹnuwíru tó fi padà di wípé ilẹ̀ fẹ́ mọ́ tó ti àzọ́lá àtẹnuwíru títàn mọ́lẹ̀ fẹ́ wáyé alimoni o ó sì padà di pé àárọ̀ tí ó sàn mọ́lẹ̀ òun náà ti di ohun tó ti fẹ́ yọ. ọ̀là wa lo òru yẹn lóru kan tó yẹ pé gbogbo ìdọ̀tí rẹ̀ pamọ́ sí wa àti ẹ̀mọ̀ fóònù la wà. tó fi padà di pé ṣáàbàtìsà wa ipò ha ó fi padà funfun gbogbo ooru dúdú òru. oríire òru sì padà pé ẹ tó fi padà di wípé igi rẹ̀ náà ń kọ́ ìfàtọ̀rọ̀ òun náà kílíà ilẹ̀ mọ́. tẹ̀rí àlìkàzára náà òru ní jẹ́bẹ̀ o ìgbà tó di wípé òru wa padà yọ ọ̀yà ọwọ́ adi wípé ọ̀rẹ́ wa yẹn ń kọ́ sọ̀mọ́rọ̀ ọba bẹ́ gẹ́gẹ́ bí àgbọ̀nrín ṣe máa ń fò yẹn asilat ọwọ asọ báyìí pé dìde ọsọ pé dìde káfí lọ gba asilat asilat lọrẹ الإحالات فقد استطارت صدور أولي ونستمد الإحالات kásìlè lọ mú jáde al-ihalat àwọn nǹkan tó ti sọ̀rọ̀ lọ́rọ̀ wa faqad istatarat sudu'u kabudi ṣíṣe ẹ̀dọ̀ mi tọ́sẹ̀ tẹ́lẹ̀ ó ti padà tún kábàá ìkọ̀sẹ́ mọ́ min al-hanin níbi ìjìnlẹ̀ kíni o ila walad ó ti ní bùkátà sọmọ mi báyìí ẹ o wà sọ́ọ̀tù jàǹdà àhú ìyẹn ni pé mo wá dàpọ̀ mọ́ jàǹdà àhú òun nìyẹ ìyẹ rẹ̀ hátà sàmìnàìtú nàìjà àhú tí mo fi padà gbéga bóò ni ó ṣe yege láti lọ rí ọmọ rẹ̀. ìṣòro ìgbà tó wá di kó kó àlẹ́ àì góòlù àti sílífà tó kojọ sínú àpò rẹ̀ tán ó padà bí ife bíyì ni ó ń pè ní àṣàrí ẹ bí àwọn iwájú wa báyìí tí èèyàn ti rí dùnú mẹ́yẹn tó ó di pé kíní yẹn kọ yẹrẹ ọlọ́lọ́wọ́ tàn lẹ́sẹ̀ dáadáa àdìkútọ̀ ọ̀dàmẹ́yìká níbi ìgbésẹ̀ ìgbésẹ̀ rẹ̀ tó gbésẹ̀ tí òun fi gbà láyè ọlọ́run ní ọba ń rólé dáadáa fún ẹ. ẹ arísùnkúrò àbọ̀bí àti wọn sọ ọmọ rẹ tó ní làákàyè yẹn èyí sì bá a sọ̀rọ̀ kó fi lè ọwọ́ awò mi kẹ ọmọ òun ó jí ó wò mí ní wíwọ ẹ lẹ́sẹ̀ ti wù ẹ ní tàǹtà ọwọ́ arẹ́rìí hàtà tàgárí kàrá tí mọ̀kìlá táwọn òbí jòmọ́ yìí ọrẹ́rìí yẹn débi wípé ẹyinjú rẹ̀ méjèèjì padà lérò fún omijé ní bá ń kọrin. الذي رويته مخلد آية تسير مكره ويلقي للذي عنيته والله ما فرة بإرضه ولا ليامن به كتانيته وإنما لفنون سحره abúdá tó fi àwọn àpapọ̀dà àdáyé sọ àbí hákì ha asúmàárí yóò fi máa hágáwàlá hágà àlèkò máa ń sọ tẹ́kẹ́ títò ha wọ́n sí látàdù ìlàmà tàjìlì ìkáfí máa tàjìtà àìsọ dáa fẹ́tò àlàhálẹ̀ wọ́n lámù أحوي ما حويتم وما يدل عذرا أو مصابه إن كنت أجرمت أو جاني قل يا منتظن سرقوا ماء gbogbo wọn tó ń lérò pé àwọn ń pè ní omi ni lámọ̀ràn wáyé tó lẹ́ẹ̀dì ràn wáyé tú nígbà gbogbo ìgbà wa gbogbo ìgbà wa rẹ̀ ọ̀rọ̀ tí ọ̀sẹ̀ lẹ̀ sí sọ mọ́ọ̀sí lẹ́tọ̀ àyàtítà ẹsẹ̀ rà mákìrì èmi ò lérò pé tèmi lè pamọ́ fa. Àyò ṣe lálẹ́ ní àná ètò mi ò dẹ̀ lérò yìí kó tiẹ̀ lè dojúrú ìwọ tí mo gbà lérò pé mo fẹ́ gbà nkẹ́ni tó yẹ kó rújú ni. Wàlọ́ọ̀yì máa lárọ̀ tó mẹ́ẹ̀ẹ́rì ṣe mọ́fọ́lọ́ òkúra kò sí ìyàwó mi kẹ̀kẹ́ sí yẹn lárọ̀. wọ́lá lè yá ọmọnọ́mẹ́ kẹta náà na ọ̀sọ́mọ̀ kẹ́kẹ́ tí mẹ́mú iná ń gbèsè sí. wáyé náà lẹ́fọ̀ náà náà fẹ́rẹ̀ abọ́fẹ́ mi àwọn ìlànà oríṣiríṣi àbọ̀dà àtò wọ́n a máa kọ́ mú wá bẹ̀ ní ẹnì kankan bẹ̀ kò múrò rẹ̀ wá fi mọ́ àká. Hákà wọ̀ọ́lá hákà àlìkò mẹ́ẹ̀kù. Àtúnọ́ yóò múrò rẹ̀ wá kódà àlìkò mẹ́ẹ̀kù ti ń jẹ kóhun náà múrò ẹ̀ wá rí. Ṣẹ́kẹ́fẹ́ tó wá wọ́n sí làásà nílẹ̀ lánà èmi gbà láti fi dàpọ̀ lọ sí ibi ohun tó ṣe wípé tẹ̀yìn ní ìyí gáàmì mọ́ra títà àìsùn kí n fi lè débi ohun tátẹ̀lẹ́wọ́ mi máa tẹ́ jẹ màtá ìṣúná ẹ̀yìn tó nígbà tí mo bá ti gbájú rẹ̀. wọ́n lọ́wọ́ sà á wáyé tó àlà hàlà tí mo bá kọ̀ jálẹ̀ tí mo ti fi bẹ́ẹ̀. là hàlà ti hàlì. hàlì wàlà áwì mọ àwáyé tó yóò sì yí padà ìṣesí mi wàlà áwì mọ àwáyé tó mo kójọ yìí mi ní rí kójọ. Fọmọ́ ìhẹ̀lẹ́lẹ́ eh, ọmọ àwòkọ́ sáàmì torí bẹ́ẹ̀ àròyé mi gbà àwòkọ́ sáàmì abi sì mójú kò. Nǹkan tó ájẹ́rọ́ mọ́tò àwòjà náà ètò lọ́wọ́ ìpè tẹ́sẹ̀ àbí mo ṣe nǹkan tó burú. Bọ́rọ̀ mi ṣe rí ni o. Wọ́n ní bó ṣe dágbére fún mi nìyẹn. Lógun bá lọ. dágbére fún ọba lọ. wà á ò dá akọ́líbí jámúra lùkọ́dọ̀ ọ wá fi mi lẹ̀ ní ògún náà gé ayé òun yẹn parọ́ fún wa ó sì gbà nǹkan